ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà ṣe ẹ̀wò gbogbo wípé pátá báyìí mo kí pé ẹ ṣe ẹ kú fẹ́ wa ní gbogbo ẹ kú fẹ́ ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun àmọ́ mo ní ṣe láì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣe ètò yìí ẹ̀rí Abímbọ́lá ẹ̀rí Madiva ẹ̀rí ojú oge wọ pé ah Abímbọ́lá rẹ ah, ah, ọmọ yìí mm, mm, mm, mo nífẹ̀ẹ́ gan àmọ́ hey pé mo rẹwà pé mo dúró digbí pẹ̀tì ẹ̀rí mi wò àwọn kan lọ́wọ́ lẹ́yìn ìtàgé tó jẹ́ kó ṣeé ṣe pẹ̀tì ẹ̀ ń gbóhùn mi lásán àwọn kan ni wọ́n jẹ́ kó ṣeé ṣe o bó bá tiẹ̀ tí wọ́n á rí wa wò àwọn kan ni ṣẹ́rí mi tí mo ṣe yìí àbí ń bọ́ lọ́yà ṣe báyìí gbèsè gbèsè báyìí àárín ni ó yẹ kó wà iwájú ni àwọn kan ni wọ́n make sure pé a pé a dẹ̀ sọ ohun tó yẹ ká sọ lórí ètò Miliki Express gbogbo wọn ni mo kí pátápátá pé ẹ ṣèwẹ̀kú fẹ́ iná ọ̀fẹ́ wa ò ní kú ẹ wo àárín ní dàrú ẹni tí nílé ẹ máa wò pé ha kí ló ń ṣẹlẹ̀ ọjọ́ ti máa ń fà sí ìjẹmọ àwọrí ọ̀sẹ̀ tó ń bọ̀ ah àwọn tó máa tún mú fún yín ẹ tún wò pé kí ló ń bọ̀ gan ń gbé àlejò pàtàkì wá sórí ètè ẹ má yẹ kí n n bọ̀ ah ohun mi kì í sọ fún àwọn ẹ má yẹ kí n jà wa yẹn tẹ bá ń one nínú music industry àwọn ni ẹ̀yin tèmi nílé máa wọ pé ah Miliki Express àmọ́ ah, ti miss àbẹ̀wò tẹ̀wò wí láti wo àwọn ọ̀dà ṣiṣẹ́ ìsẹ̀yìn sẹ̀yìn sẹ̀yìn ẹ lọ sórí YouTube wa www.youtube.com slash Orisun TV lórí Facebook wa www.facebook.com slash Orisun TV lórí Twitter àti Instagram wa at Orisun TV lórí website wa náà kan www.orisun.tv ẹ wá wò pé ẹ fẹ́ polówó títí mọ̀ pé lórí Orísun Bímbọ́ rẹ̀ ọmọ alájẹ náà rẹ̀ ẹrí mi funfun ni mo wọlé ni ọmọ alájẹ ni mí ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín lórí ètò Miliki Express ẹ lè kọ́mí sórí zero eight zero eight two seven one seven five seven eight zero eight zero eight two seven one seven five seven eight lórí Facebook mi bad news. Madiva lórí Instagram ẹ tẹ̀lé mi ẹ má wọlé ń tẹ̀lé mi padà lẹ́sẹ̀kẹsẹ̀ at official Madiba káfíńre ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tí gbàgbọ́n kó tó di pé a máa lọ ẹ jẹ́ kí n fún yín ní orin tí a fi ṣe ìlọ orin bá mi Pasuma Wonder tí wọ́n pe àkọlé ẹ̀ ní change.